ó wọ́n bí jẹ́ ìyẹn lè sọ́lá tí wọ́n lè tún ní àwọn sọ́lá tó ní gbé ẹgbẹ́ tó ń yọ́pọ̀ pọ̀ síwájú sí wọ́n wà mo náà ń wà lẹ́sẹ̀ lẹ́yìn tó ní ẹ̀tẹ̀lé sí àyè ní ẹ̀yẹ lọ nínú ojú. Ọlọ́wọ́ alẹ́kùn ara ọ̀sà. Ẹni ìbéèrè pé ọ̀nà wo ló kọ́ni láti ṣe ṣubú ṣe àtàlásù láìpẹ́ ní ìbáwò bẹ́ẹ̀rẹ̀. A máa ń ṣe ìbáṣọ ìtọ́jú ìwà lójoojúmọ́. Sí lọ́jọ́ ìtọ́jú Ọlọ́jọ́ ọdún náà kò sí ṣe kí ni ẹ̀dá ọ̀rọ̀ ọ̀dúnmá. Ẹni ilé ìwé kí ni ìtumọ̀ àìsí lábẹ́ agbẹ́sàkọ̀. Ẹni pé báwo ni a tẹ̀lẹ̀ ọmọ tó bá nípa àdájú. Bẹ́ẹ̀ni lẹ́yìn

ẹ máa dáhùn náà dáhà kí ni ẹgbẹ̀ta wọ́n ní kí ni abẹ́ ṣe kí ni àdúró tí ó ṣe pé kí ọmọ jẹ́ sùn ní ìgbàbá jẹ́ ẹgbẹ̀rẹ̀ نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه ẹ̀rí ìbéèrè alákọ̀ọ́kọ́ ìgbé àbúrò lọ́wọ́ àfi kí èèyàn kọ́lé ọwọ́ àfi mọ́sálásí sísàlẹ̀ ilé tí ń gbé wá wà létí. ní ọ̀rá burúkú ẹ̀sán bẹ̀ lábúrú ẹ̀sán tó wà lẹ́yìn tó agbẹ̀dọ́ wa sọ yìí pé akọrọ ọ̀rọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn tó ń kọjá lọ náà lọ́fẹ́ máa tẹ̀ láti fi máa lọ kí wọn ní mọ́tíléèsì yẹn láì ṣe máa ṣe wọn kálá sanwó kẹtù gbẹ̀rẹ̀ lórí wọn máa ń gbọ́n náà ní kí òkè onílẹ̀ gẹ́gẹ́lẹ́ ìkàlẹ́ náà lè mọ́ mọ́ lóru sọ̀rọ̀ wà lókè bákan náà tún béèrè lọ́dún wa ìwọ ní kéèyàn sí ọ̀run ní ìta mọ́sálásí ìta mọ́sálásí yẹn wá ti bọ́ síwájú ìmọ̀ ìdè ìrọ̀lọ́ tó wà. bí mọ́sálásí ìmọ̀ kò sí kẹ̀kẹ́ lórí ẹ̀sùn mọ́ àbẹ̀ ọkọ̀ sí ìta mọ́sálásí kò sí kẹ̀kẹ́ lórí ẹ̀sùn mọ́ wájú mọ́ mi ẹ̀ká kì í. káwọ ọgbọ́n wò àbí ọwọ́ àlàáfíà àdìmọ́ ẹ wá rí pípé ìrùn àsọlá tó fẹ́ rú mi nàná o gẹ́gẹ́ bá tó pé dàda ti méjì mo lò jíjẹ ọlọ́run ọba ní ìlú àyọ̀fúnlá mọ̀ázìn alákọ̀ọ́kọ́ òun náà ni àfọwọ́ àbílẹ̀ rọ̀bá ṣàbàṣì rọ̀bì ọlọ́run tẹ̀lé àádùn ní máa ń pè wọn àkọ́pẹ́ àwọn náà ní ti máa ń gbólóhùn àtọ̀rà ẹ̀rù ìdìnnà náà àwílẹ̀ rẹ̀ tù. nítorí pé dàdá nìkan òun náà ní àtúnlá ní ìmọ̀tọ́ mi máa tó rọ́dí ọlọ́run sọ̀rọ̀ àjù. àlejò sọlá sọlá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàjì ti dín kúyè wáyé pé àwọn ìbílẹ̀ nìyẹn. òun ò ní pè ń tiẹ̀ tí wọ́n fi máa sọ fún pé àtúbà ilẹ̀ máa ti mọ́ ọ̀rẹ́ ìtàsọ yìí pọ̀ mọ́sálásí ló mú wọn fi gbà ọba tí wàá gbà bọ̀ ọlọ́ọ̀bá wọn tí wọ́n bá jẹ́ wọn sì ń dúró nẹ́sọ̀rọ̀ fún ọba ti gbà èdè pé wọn nírun àbí aburú ṣẹlẹ̀ sí irun wọn tí wọ́n ń pè fún ọba àti ìdí nítorí bẹ́ẹ̀ ká kí ìsí abala rẹ̀ dáadáa ṣùgbọ́n irun àkọ́pẹ́ bẹ́ẹ̀ lọ wà ọ̀la tẹ̀lé náà. bákan náà ìmáṣẹ́wà ti pàápàá jùlọ láàárọ̀ àrí hadith àmúrò ìṣòwáyò àti àbí àjíjáde ọgbà yìí gbẹ́nu gàdá tẹ́lẹ̀ kọ́ lọ́wọ́ àdìsọ́lá òun ni ká máa fi láti sọ̀rọ̀ tí ọjọ́ bíi láti jókòó báyìí pàápàá jùlọ láàárọ̀ ìjọba pàápàá jùlọ láàárọ̀ ìjọba àti akọ. torí bá ti sọ̀rọ̀ tí wọ́n fẹ́ ká gbọ́ níjọ́ yẹn lè fi ti àwọn ìmọ̀ọ́mù ní mọ́sálásí nìkan ọba àti ẹ̀sìn tọ́ta bá rẹ̀ ní pàṣẹ láì ìjọ ẹ̀ tó lè fọ́ nǹkan máa ń pàṣẹ ìjọ ẹ̀ tí ò lè ṣe tó láti lè fi tẹ̀lé àlàyé káfíń bá àkọsọ́lá nípa kéèkì wáyé. wọ́n ní kí ni tó máa ń bí ẹni ni ọlọ́ọ̀bá wọn ẹni tí ń bá máa ń lọ rẹ̀ wọ́n ṣe dáa tí wọ́n léèrè pé kí ni túmọ̀ àìsàn ibi ẹgbẹ́ mi lọ́bẹ̀ lè jẹ́ kí lè máa ṣàlàyé pé nǹkan báyìí ni bí mà sọ kẹ̀kẹ́ ní mọ́ kí n má sọ ọdún tàbí kí n sọ ọdún bọ́yọ̀ ọ̀dà tọ́lọ̀ bá wẹ̀ ni wọ́n máa ń lọ kọ́ máa lọ bí wọ́n léèrè pé kí ni túmọ̀ àìsàn ọ̀ ẹ̀kọ́ tí ó ti bèèrè lẹ́ka ní ìfowópamọ́ ti bèèrè ẹ̀ka tó ń lọ́wọ́ ọ̀dà tó ti lọ yẹ ẹ̀kọ́ ilé ìt ọ̀rọ̀ tí ó là dé ní ẹtú bíbà yìí. tó o bá kan náà wọ́n ní ọmọ tí ó lè kó láti ṣe àdúrà náà ní. lílo kọ́ àdúgbò pa ọlọ́kẹ̀lẹ́ àtọ̀fún ayé fi dáta lu ọmọ pàtẹ́ta wí ẹgbà tá ń lu sọ̀gbọ̀rọ̀ fún mẹ́wàá ó dé ẹgbọ́dọ̀ tayọ mẹ́wàá tí a lè rí kó ń tẹ̀sẹ̀ ní lábẹ́ fún méjì àlórí ẹ̀ bẹ́ẹ̀ gba mẹ́rin àgbọ̀n lọ bẹ́ẹ̀ lù lágbẹ̀rẹ̀ lọ́ba ti kún lẹ́yọ̀ kan ó sì mí. Òdì bẹ́ẹ̀ ọwọ́ àtúntò ẹgbà yẹn ó ti fi lù lẹ́gbẹ̀ẹ́ mi ó sì sí mi. Ọwọ́ àtúntò ẹgbà yẹn ó fi lù lẹ́gbẹ̀ẹ́ mi ó sì sí mi. Nígbà tó ṣe pé láti fi kó palára bá tí kò ṣe pé láti kọ́ lẹ́sọ̀. Èèyàn dẹ̀ tún máa bẹ lọ́wọ́. Èèyàn máa máa bẹ lọ́wọ́. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما فلو دام تعالى يمين أو يهوى سموا إنما جسد أما بلون فسيواني أو قاسم فهم سنبه ولون ilé wo ni ilé obìnrin mùsùlùmọ̀ ilé tọ́gbà kiri ọgbà kiri apájú làwọn ará rẹ ọjà ń gbé omi sọlẹ̀ sí ìjà tó lóyàwó yẹn ọmọ alẹ̀fẹ́ ọmọ alẹ̀fẹ́ ọmọ àgbàbọ̀ bí ìjẹ́ ẹbí ẹbí ibi dára yìí máa fara mọ́ ibi dáná táwọn àlejò ní máa rí bóni kú lálẹ́ nígbà tí ń dáná àwọn léèyàn náà ó sì dá púpọ̀ jù ọkùnrin kan láàyè jẹ káwọn obìnrin náà láàyè tí wọn fi gba láàyè fún ìgbà wọn. káde ẹbí gbẹdẹ mú dé lọ́pọ̀lọpọ̀ obìnrin máa ń fẹ́ sí irú èyí táwọn ẹni ìdájú òòlù. ẹ ò yá wa àyìn sàrọ̀dẹ̀ ọlọ́run tẹ̀lé àti yàrá ta nẹ́bí bẹ́ẹ̀ ní sọlá àlùfẹ́lá ẹni tó bá ga lẹ́sẹ̀ mẹ́fà ni yóò kàkó rẹ̀ rọ́ọ̀dì ọlọ́run sọlá rẹ̀ láti jọ́ tó ti ọlọ́dẹ ti tẹ̀ wọlé yẹn kò jáde fẹ́ sí ayọ̀ ti jáde láyé àdìsá nẹ́bí ti jáde láyé gbọ́dọ̀ gbé yàrá yẹn wọ́n padà sí pẹ̀lú kùsù káà nẹ́bí ti jáde láyé ẹ̀wà ló wọ́n tó yàrá ìdẹ́ni àlàyé rẹ mọ́tọ́ yẹn ẹni tó ń ga tó bí ẹlẹ́sẹ̀ yọ pàtẹ́kù lóbi ẹgbẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà tó ti ọlọ́run bá ń kírun ní lóru ọ̀lọ́lọ́run àyọ̀sọ̀lá tí yàrá ìdàdẹ́ wà lójú oorun láwọn ọba ti ní ìyá ọ̀sẹ̀ torí yàrá yẹn kú púpọ̀ kú káàrin ti gbẹdẹ gbọdọ ṣùgbọ́n bá wùdọ̀ ti rí ní pápá tó ti yàgbẹ́ àtòrí náà láti gbé wúdè ló ń yẹn ní ìṣẹ̀ láti kàwé tèrè ní ẹ̀ bá ló ń wọlé àti ìṣẹ̀ ní wọ́n máa ń lé ẹ̀ láti. wọ́n dà mú ìdí yẹn tayọ stadium. èmi ń bọ̀ sọ ọ̀yá iwájú iwájú iwájú. èdè òkèlè ọba yà lọ́ba rẹ̀ ọjà kéèyàn ìbílẹ̀ ọba bí ìyàwó ti kó ní tọ́lẹ̀ ó sì nílé ìdáná ìgbàlá yọ wà níwọ̀n pa lọ́nà ẹ̀tọ́ dáhùn bákan náà bóòdù múra obìnrin láti tẹ̀sẹ̀rẹ́ bẹ́ẹ̀ ni gámájọ tí ó hò lẹ̀ wọ́n fi lè máa fi kọ́ra wọ́n mọ̀ pé báyìí wọ́n ti máa tún bá dàgbà. wọ́n ní láti àtọ́lá ìfún àbá nípa òdìdí lẹ́kọ̀ọ́ lélẹ̀. ẹ̀rí pé àwọn bàbá àlùfá tí ó bá ń gbà láwọn ẹ̀kọ́ ọ̀dà lẹ́wọ̀n àbá ọ̀dà bóyá máa ti tó ń lọ fẹ́ gbọ́ nígbà ọ̀dà ọmọ ìjọ ọlọ́run torí bàbá rẹ̀ àbá ọjọ́ kan ní ara àwọn ẹ̀gbọ́n bàbá ìjọ lọ. Abdullahi Abba ti dẹ̀ fi jẹ́rìí náà tẹ́lẹ̀ ṣàdúrà. Nígbà ọmọ yìí á ọmú bérebére tó sọ. Ó ti màá ti kò tó ti sọ lọ́wọ́ sọ̀rọ̀ ọ̀la, ó ti sọ̀rọ̀ ọ̀la, ó ti gbogbo ẹ̀, ó ti gbogbo àjò rẹ̀. Á ah! ṣe lọ́wọ́ bá gbàdúrà. Ìdè Allahumma Makéwò Ìdíyé wàá lé mọ́ lórí ìtàwé. Ọlọ́run bá ti fún ọmọ yìí ní àgbọ̀ yẹ́sì kó dẹ̀ jẹ́ kọ́mọ̀ tún Al-Qur'an àdúrà ti gbà. ọ̀bọ̀ di ẹgbẹ́ ń pè láti láì wọ àbáàsì yìí. bákan náà àwọn tó ní gómìnà ọ̀làjẹ́ káfíìrì tó ọlọ́run tàdáwò kọ́ máa ti dáadáa sí bàbá yẹn ó ti máa pè wọ́n ọlọ́run lè sọ ilé tí wọ́n ti kí ni o wọ́n padà gbà fà. mo ti káfíìrì tí wọ́n pe bàbá yìí ni ìkáfíìrì tó tọ́ ọ̀rọ̀ kan tó lélẹ̀ báyìí bọ́ọ̀ ló fi káàpì rí ṣe mú ọmọ mẹ́gbọ́n pa ilé ìwọ ẹgbẹ́ káàpì tó tọ́ tí ò sí òun lè máa ti dáadáa torí ìjẹ́ kéwìrì yìí ò pé kó ọmọ ti dáadáa àmọ́ bíntu àbí ìbáṣe rọ́jà ọlọ́run tàrà àdìmá rọ́jà ọlọ́run tàrà àdìmá ọlọ́sí òṣìṣẹ́ ọlọ́run bá lè ìgbé ìyá òun ṣe ká ọ̀sẹ̀ kan ti yá lọ́sẹ̀ rere fún ìyá rẹ̀ ẹ sì rí kọ́ba dẹ́dá ní ọ̀sán yìí pé àgọ́lẹ̀ ta sọ fún ẹ̀dá mọ̀nìyàn ní pé ó ti rárá sí àti bàbá rẹ̀ ó sì mọ̀ wọ́n nípa táyé ọ̀yìn já àdáàkà aláàbò ní tàbí ìmọ̀ lẹ́yìn sọ̀láka bí ìrìn. wọ́n bá ń jẹ́ ẹlú fún lórí pé mo fi nǹkan mí kéde mi ọlọ́run bá tún jọ tó kí ọ̀sán pọ̀ ọ̀sán àti ìdìbímá fi tó ní àmàlùkà láyé nìkan ní kò fi mọ wọn tó bá rẹ̀ lè àti rí mi láàrin níbi tí bèrè wà yóò di ọyẹ tó sì ní. ó ti ọ ní ọdún tó. wọ́n ní wọ́n ní mo fi ẹni tí ó ń tajà lẹ́yìn mọ́sálásí pé mo lè máa bá wọn fi àyè bá ń tẹ̀wọ̀n lọ́wọ́ tó lè máa bá wọn fi mọ́ọ̀sì kí òun tó kọ̀ọ̀kan ẹni yẹn lóun jẹ́ ní ti tajà lẹ́yìn mọ́sálásí lóun lè má lọ sí mọ́sálásí kó lè kí tóun bá ti tó ẹ̀rọ ọmọ lọ sí mọ́sálásí. tọ́lọ́ rẹ̀ ti tẹ̀lẹ̀ ló lè tẹ̀lẹ̀ nàìjíríà làwọn àpá wọ́n ti yẹ sọ́ọ̀tì àwọn ìgbà tó lọ. iná lè lọ lẹ́ẹ̀kan náà bí onímọ̀ dúró kú ni wọ́n dé níbi ìbòrí kalẹ̀. tó wọ́n lọ mọ́sálásí ọ̀gọ́kọ̀ tọ̀nà àyàfi tọ́lá jásí pé aṣọ sáà mọ́sálásí kú òkè kú ilẹ̀ kú gbogbo ẹ̀ kú àwọn afọ́ọ̀tà débi pé a sì sí gbogbo ilẹ̀ kú mọ́sálásí ilẹ̀ àwọn èèyàn rí bá a ṣe ń rù fún láwọn tó wà ń tà yẹn. sílẹ̀ ìgbé nígbà yẹn kí èèyàn máa wo ojú sáfún yẹn ní jọ́yìn bàbá mi ti kéde wọn bàbá mi kí wọn lọ. níparí mo kí wa ní ìdí ọ̀sẹ̀ ẹ̀wọ̀n pé mi náà kí ara mi náà apá kìí ọ̀la apá kìí ọ̀la lẹ́mi lẹ́mi náà lẹ́tọ̀ sí ní báyìí ti dá tí ọ̀sẹ̀ tó lè yẹ mí lọ́wọ́ ẹ̀wọ̀n pé bóòlù wọn lábójú bí ìgbà wa wọn máa tó lè máa wọn tẹ́sí ní sílẹ̀ tọ́ sí mọ́lẹ́sì tí ọ̀sẹ̀ nìkan tó lè yẹ mí lọ́wọ́ ẹ̀wọ̀n pé àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àfẹ́ ajá náà sí àgbáyé ọmọ mi ni ipò tó bá ti ti mú bí ìmú tó mọ tó ìmọ̀ láti ti rú ẹ̀wọ̀ tó ni mo fi sọ pé mo kí wà lápapọ̀ pé a kó ìgbàlejò wa ní àdúgbò wa ní ìgbàlejò ìbàdàn ọ̀pọ̀lọ̀ ti ọba ti sẹ́wọ́n gbẹ̀yìn bàbá àbá lẹ́sàn rẹ̀ ṣẹ́kọ̀ wa aláàjì wa kò tẹ̀lé ẹ̀. ọ̀dìyẹ tó àwọn ṣe aláàjì wa àtìjẹrẹ àti wà ti pẹ́ àwọn bàbá wa ẹ̀dá fún ìmọ̀ ẹ̀kọ́ ni ẹ bá fi lóṣù nítorí tọ́lọ́run àti àwọn bàbá wa olóyè wọn jẹ baálẹ̀ ilẹ̀ faramọ́ra dàda adébí ìjì èlò àgùnbèrè ilé ẹ̀dá àbí ìdílé débì nàbà yà á bẹ̀ wọn dáná láti ṣàkóso látó débì ìgbà àti dọ́là àbáyọ. tó adébí ìjì èlò àwọn àti ọmọ pẹ̀lú arákùnrin wa ìwọ̀n ni ọ̀yà ó ní kọ́kọ́ baálẹ̀ faramọ́ra wọn kára mọ́ra ní ọ̀yá lọ́wọ́ àwọn alẹ́ kálọ̀ kí wọn bàbá ìjọ ẹ̀ àti àwọn ìmọ̀ọ́mọ́ àti hakim ẹ̀kú gbàlejò bẹ́ẹ̀ gbàlejò ara àlejò náà àti àwọn ṣẹ́gun àlùfáàṣẹ àti lọ́ọ̀ṣẹ́ màgbà hakim wọ́n ní ajá tí wọ́n bá fi wọ́n àbí ewu tí wọ́n bá fi wọ́n ajá lẹ́yẹ lọ́rùn kéèké jẹ kéèjẹ àti àwọn ọmọ bá tó bíjọ gbọ́dọ̀ àwọn kálẹ̀ ni wọ́n máa ń kú ìyàwó ewu yẹn ibú yẹn bó ẹni pé fẹ́ẹ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ níbi àwọn ẹni tí a bá pè sí náà fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ kí àdúrà wọ́n ní pé mo fi bẹ̀rẹ̀ náà níbi fásitì ẹ̀rí ara mi náà máa fà yìí láti ní ti tóní pátá àti tọ́lọ́fẹ̀ ìtòní wàhálà ẹ̀dá kò bíjọ kó yóò gbé ní ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ló ṣe bàbá tó bíjọ kó yóò gbé ní yóò gbé ní dúró ọlọ́wọ́ bá nílẹ̀ bàbá yìí máa ń lọ́wọ́ ẹ̀kọ́dà mo fẹ́ kó ṣe la ṣe àwọn ọmọ wa gbé òní ń jọ lẹ́nu fi kiri ẹ̀hẹ́ wọ́n ti mọ̀ fún wọn máa fi àwọn tọ́jú kìí ẹ̀yìn gbẹ̀dọ̀ ìjọba subhanakallah alhamdulilayi ṣe àdọ̀wọ́ àdúrà àìlà àti